أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل جيبا نافعا ọlọ́run ọba ń adúpẹ́ fún ọlọ́run lórí ilé ìfá ẹ̀sẹ̀ máa lọ sí sọ̀látùlù ti kọ́ orí ọlọ́run ní òjò mo kí àwọn tí wọ́n jẹ́ management adarí ilé ẹ̀kọ́ Kọ́lás Academy ọ̀kanú àwọn iléèwé amin lọ́yọ̀ọ́ state ní amin ti olúyọ̀lẹ̀ ẹ̀tọ́ bá ti dákọ̀ kọ́là kọ̀tẹ́ tí ó ní a ní jẹ́bẹ̀ẹ́ kìí ṣe bá a fi ń rí ojú o àwọn iléèwé kan ń bẹ̀ tó ọba ti wà sákọ pé iléèwé báyìí ìgbọ́rí ẹ̀gbẹ́ yàtọ̀ wà bẹ́ẹ̀ ni tò nínú àwọn iléèwé tí wọ́n máa ń ṣe dáadáa lánìí òun ni iléèwé kọ́là wà kìí ṣe báwọn ọmọ wọn participate nínú programs nìkan àjọ máa ń lọ conference ibo outside Ìbàdàn wa ọlọ́mọdé sílé ìwé ìmọ̀jẹ̀ kó dànù ó tún wá jẹ́ léèwé tó jẹ́ pé wọ́n lè kọ́ pé government approved àwọn léèwé tíjọba ṣe kí ni o fún lílo oúnjẹ gbàgbé pé iléèwé yìí o ó ti ló kọ lọ́dọ̀ ìjọba ọlọ́run jẹ́ kílẹ̀ ẹ̀kọ́ náà máa lo òfin. Prógrámù eléyìí tí wọ́n ń ṣe yìí, aráwọ̀ òbí táwọn ọmọ yín ṣẹ̀ṣẹ̀ rẹ̀ tí wọ́n parí SS3 lọ́tọ́ níwọ̀n ìparí. Outgoing iná sí níwọ̀n èdè outgoing aláwọ̀ tí ó ṣe lẹ́kọ̀ọ́ lọ wọn yàtọ̀ sínú òun èsè graduation àbọ̀ṣe graduation ni òun èsè tó ń gbà lérè wá ní pé ẹ ti parí sán yányán báyìí alhamdulillah àwọn abẹ lọ ń gbowó kò sẹ́ kò kùnú ayé àwọn ọmọ yìí ọlọ́njẹ́ ọmọ ẹja ti rọ sẹ́rí kò kí ń ṣe gbogbo iléèwé òun ló máa ń wà futuristic and thinking kéèyàn máa ronú ọjọ́ ọ̀la àwọn ọmọ tí wọ́n fẹ́ parí léèwé wa yìí ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká fún wọn mọ̀ràn ẹ jẹ́ ká pe àwọn tí wọ́n ní ìrírí kán wá advice àwọn ọmọ yìí kán má a fi ẹsẹ̀ gbé ẹ̀yin ni mò ń sọ fún yìí ẹ̀yin òbí sẹ́ bá lọ́mọ rú léèwé bẹ́ẹ̀ congratulations kí èsè pé kákẹ́gbowó sísì lásán péèyàn tó ronú bò làwọn ọmọ yòó ṣe jẹ èèyàn ọlọ́dà àwọn ọmọ yòó jẹ èèyàn dáadáa láyé àtijọ́ ògbéjà òṣèyàmọ̀ jẹ́ kán wúlò fúnra wọn kán wúlò fẹ́yìn tẹ́ ẹjọ́ kán wúlò fáwọn olùkọ́ wọn kán wúlò fún gbogbo ayé ọlọ́ba ní ṣe bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí tọ́pìkì tí wọ́n fún mi kódà tí mo pìtì àti bíi three hours ò lè tó bẹ̀ẹ̀ nínú English nígbà tá a wà secondary school wọ́n wá kọ́ wa ní fọ́márì ọlọ́run ló ní ká gba secondary school kọjá ìwọ tó ọ̀bà ọmọ sọ́márì ìṣẹ̀lẹ̀ ò fẹ́ẹ̀lì mo believe pé lecture ten hour èèyàn lè sọ ọ̀sẹ̀ dún mẹ́wàá táwọn èèyàn ò ní máa ṣá àlà so that is the knowledge of word of summary your choices today shape your tomorrow topic ìtàfọ́mẹ́nu ẹ̀yin ọmọ wa lóde ẹ̀ sórí rẹ o sórí iṣẹ́ bá sọ wípé ìtí mo yàn láàyò lónìí rè ìtí mo fẹ́ dáwọ́ lérè ìtí mo fẹ́ rawọ́ lé òun leléyìí òun ni ó sọ bọ́ọ̀lá rẹ̀ ti o òun ni ó sọ bí ọ̀la rẹ̀ ṣe ṣe kí ni ó bó ṣe rí ìgbà míì a máa ń sọ ẹnu kọ́mọ́dà bí ìgbà tá à ń sọ pé a máa ṣe àbá ń fún àwọn kan ṣe yẹ̀yẹ́ 1998, ninety eight lèmi parí secondary school lẹ́lẹ́ta high school 1998, almost 28 years ago wàláì àwọn ọ̀rẹ́ mi àwọn tá a jọ máa ń ṣe mss mo ń sọ fún ọ lónìí pé àwọn tá a jọ parí lẹ́lẹ́ta tí wọ́n lọ́mọ ní skul mi wọ́n lé ní mẹ́wàá former senior boy ní school ọ̀dọ̀ mi màmá rẹ̀ ní treasurer and pàṣẹ nìjà mi wọ mss ní secondary school. torí pé àwọn tó bá ń ṣàṣeyọrí inú ayé wọ́n jọ máa move together. àwọn tó bá jẹ́ sí pé wọn ò gbọ́ràn ojú ọmọ wa tì wọ́n láti bá yín ṣẹ́gẹ́. mo rí nínú àwọn tá a jọ lọ ilé ẹ̀kọ́ tọ́já sí pé a parí báyìí ọmọ tó ṣẹlẹ̀ ní ikùn tí wọ́n kẹ̀ yọ ọ́ ta báyìí. wọ́n lọ́mọ lọ́wọ́ à ń bẹ̀ níbo lọ́mọ gbà wá kò tiẹ̀ yé èèyàn Bọyọ ọmọ fò ni tọ́mọ máa fò máa yàn choice táwọn nínú. mo tún mọ àwọn kan tó já sí wípé wọn kò sí ọwọ yanjú wọn àtàwé yanjú ọlọ́run ní mi tí wọ́n ṣe yẹ̀yẹ́ o wàláyé amọ̀ lára wọn ló yẹ pé ń tọrọ owó kiri. ọlọ́run ní fáàkì wọn ṣe yẹ̀yà bí dúpẹ́ fọlọ́run mo mọ̀ nínú àwọn tó jẹ́ pé àjọlọ ẹlẹ́ta high school tó jẹ́ pé bàbá rere tẹ̀lé ẹsẹ̀ mi lórí mọ́lẹ̀ ẹ̀ kọjá tẹ́ ẹ bá wá rí ẹnu rẹ̀ ọmọ ọrùn fọ̀fọ̀ tí tẹ́ ẹ bá fún fọ̀tí kan ó súnmọ́ kọjá kú mọ́ yín lọ́wọ́ ibi tó wùn choice tó ní ní twenty eight years ago kò lè balance kí èdìjọ́ gbèsè ńlá ń yàṣà Allah àti sáà ní ọlọ́ba lè pa bá a ìyẹn ló wá jẹ́ kí n fẹ́ gáìdì ẹ̀yin ọmọ yìí táwọn òbí yín náà tán wà ń bí nǹkan lè kún yín lọ́wọ́ sún orí lákọ̀ọ́kọ́ mo list àwọn choices tó ń lọ láàrin márùn-ún sí mẹ́wàá ń bí nọmba one téèyàn bá kọ́ parí ss3 báyìí ó parí wáyẹ́kì ó ṣe nẹ́kò bóyá ó ṣe jambu yàrá ń bẹ̀ bí kálukú yín ó ṣe lo ilé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni o mo fẹ́ kẹ́yìn ọmọ ẹ̀kọ́ dì yín mú mọ́bẹ̀ nìkan kan ṣe competition competition tó lè ṣe ni lórí dáadáa bẹ̀tì má rò pé bí táyé ṣe yan kádàrá nìkan ìdè máa yan o ọ̀nà kan náà kọ́ lẹ́gbà ló life choices láti pè ní your choices a sọ pé your choice torí kèé ṣe nǹkan ẹyọ kan òun lẹ lè mú choices òun ni èyí tó wá burú ni pé àwárí ọtọ parí secondary school after five years ten years àwárí kọ́rọ̀ rẹ̀ ò lójútùú improvement nínú ayé rẹ ah ọmọ nídìí kéèyàn ọbọ̀ sunkún o pé ìwọ ọlọ́run a parí lé o ten years ago èèyàn ọ̀bọ̀ wọ́n rò pé what have you achieved kí gan ni nǹkan tó ti rí jẹ́ lérè gan-an. ìyẹn ló jẹ́ kí n fẹ́ sọ fún yín pé ẹ farabalẹ̀ o ọlọ́run jẹ́ sórí rẹ o sórí alákọ̀ọ́kọ́ nínú àwọn choices tó wà nílẹ̀ mo bẹ̀ lọ́n rìsọ́ọ̀tì yín ó jáde in flying colours sínú yín ó dùn sínú àwọn òbí yín ó máa dùn máa gbọ́ mi dáadáa gbogbo yín lè mọ́ àwọn kan náà yín lè complete iléèwé skọ́là tá a wà nínú àwọn iléèwé tá a mọ̀ pé wọ́n máa ń kọ́ ni wọ́n èdè ẹ̀dúró lórí à ń parí iṣẹ́ sọ́rọ̀ yé iléèwé tí wọ́n ń sẹ́ tí kìí ṣe lẹ́gbẹ̀ẹ́ tí nọmba gbogbo ilẹ̀ ti gbọ́sọ̀ pọ̀fẹ́sọ̀ wọlé sóyè ń kárí àbẹ́gbọ̀sọ̀ wọlé sóyè ń kárí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló fẹ́ẹ̀lì lọ bráùsì tán pọfẹsọ Wọlé Ṣóyínká Wọlé Ṣóyínká lónìí tó bá sọ Yorùbá di English yọwọ náà dictionary pọfẹsọ ẹmẹrìtọ ni èbó ti fọ lórí tó bá ń sọ báyìí èbó ló ń sọ tó bá ń sínwé gẹ èbó ló ń sínwé ẹ̀ẹ̀méje ló fẹ́ẹ̀lì o sọ́wọ́ àti ìfàdé àti mo kọ́ pìpì àmáìdì yín lẹ̀ ọ̀bẹ nínú oyin tó jẹ́ pé Ọlọ́run lè ṣàánú ẹ̀ kó clear everything at once kódà kéèyàn ò tún ní result kò túmọ̀ sí fẹ́ yọ̀ sáré wọ yunifásitì rẹ̀ ṣùgbọ́n jẹ́ àṣẹ báyìí result ní complete o kò complete o àwọn choices tó o lè nílẹ̀ you now strive and struggle towards achieving those choices. ìlànà alákọ̀ọ́kọ́ ni pé ìlànà wéèmí tí mò ń bá bọ̀ yìí mo fẹ́ máa tẹ̀síwájú. Si máa para rẹ balẹ̀ dáadáa o ní ìfẹ́ tí ẹ̀ ṣe nǹkan kan mí ìwé yìí ni mo fẹ́ fẹ́ kí n kọ́ parí ẹ̀ náà rìsọ́ọ̀tì rẹ wá jáde ọlọ́run ní kí rìsọ́ọ̀tì ọ̀dà o lè ṣe jáàmù twenty twenty six kí lọ́bọ̀tọ̀ kànú ayé rẹ báwọn choice tí wọ̀ nídìí nìkan lọ ṣe kí ni o kó ẹ̀rọ́lù ara ẹ̀ fún jáàmù ó máa wá kàwé àkàfùdórógbó ọ̀sọ̀ ọ̀fù past question jáàmù ṣùgbọ́n tí mo dùn mí mọ́ mọ́ wá síbi ọ̀rọ̀ social media ah, wà láì wá àtàbí kí n máa rush torí pé mo nífìlò lórí ọ̀rọ̀ social media tí mo fẹ́ sọ ń bì bó ṣe ń kó bá choices ẹ̀yin ọmọ yìí ọ̀rọ̀ hundred fold bó ti ń kó bá choices ọ̀sán ọmọdé lórí burúkú ọlọ́run jẹ́ ilé débẹ̀ o ọlọ́run jẹ́ kókó bẹ́ẹ̀ ni o àwọn ọmọ tó ń lo smartphone mo mọ sọ fáwọn tó jẹ́ student mi pé wà láyìn tẹ́ ẹ lè fi èmi tí mo jẹ́ àfà lecture mo ń ṣe fóònù mo fi prepare rẹ̀ lo fóònù mi fún tó bá tún ayé wájọ kò ní fẹ́ yàtọ̀dọ̀ mi mo ń lo fóònù fún a a lot of researches design àìmọye nǹkan mo lo fóònù mi fún èmi ṣe fídíò kọ̀ọ̀lù bó ṣe wò mí I don't do video calls audio call ń gbẹ́gbẹ́ pé jẹ́mu lẹ́yìn àwọn meetings ọjọ́ wọn pé ọkàn mi kéèyàn ọmọ ìdàmí láàmú too kọ́ tiẹ̀ nítorí mo ṣe láyé pọ̀ ju ọmọ ìwé sí mi lọ ẹ ń bá lo smartphone nínú ẹ̀yìn ọmọ ìlàpẹ̀rẹ̀ àwọn password jam ọ̀pọ̀ láwọn website and all software tí jésù èdè ò lè parí ṣùgbọ́n pọ̀lọpọ̀ yín kílẹ̀ lò fún chatting nkankan tiktoking kọ́lọ́ ọ̀làánú wa lójú ìwọ́n tó rí pé ọlọ́run ti ní result rẹ̀ ó pé báwọn choice ó ti rí pé ìkíwọ̀ choose mo kọ́ fẹ́ parí tertiary education mi jambu ló kù tọ́ ọmọ ẹ lé báwọn ọwà fìfẹ́ àfún ọlọ́ọ̀tì ẹ̀ ní kí wọ́n ti fẹ́ jáàmù twenty twenty six ọ̀dẹ̀ gba ìbò fúlù kéde alhamdulillah ah masha ah result ẹ̀ wọ́n mo ṣe wo result ìgẹ̀ iṣẹ́ ńlá ni o masha allah two ninety six two seventy eight o with àwọn exam results yìí tí mò ń wó ilé ìtẹ̀ gbogbo ilẹ̀ opportunity kẹwọ́n university lọ́dún yìí ṣùgbọ́n kí èsì ẹ̀dá kọjá kíkọ́ wọ̀ mọ̀ ń bọ̀ wá síbi àwọn other choices sáàmà bá mi lọ. ìwọ tó bá tó wà rò wípé á result wà ẹ̀ kìíní kẹyọ kan ò gbọ́dọ̀ rí lẹ́yìn. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí GCE ti wà ń ta báyìí GCE form ó ti wà ń ta. ìgbà tí result wà ẹ̀ kí ọba ìjáde GCE form ò lè ti close. wọ́n máa extend the GCE form di dé around September. WAEC ò sì jáde ní July ọ̀pọ̀ jù August WAEC result yóò jáde sọ́mọ́rì ni pé choice àkọ́kọ́ tẹ́ ẹ ní tertiary education mo fẹ́ lọ University of Toronto mo fẹ́ lọ University of Ibadan mo fẹ́ lọ University of Ìlọrin mo fẹ́ lọ FUTA mo fẹ́ lọ LAUTECH mo fẹ́ lọ NILEX mo fẹ́ lọ BUK mo fẹ́ lọ Osùwàdà Fódò University ó fúrí àti lọ bí tọ́ bá fẹ́ lọ ọlọ́run máa dáàbò bọ̀ báńdíìtì ò ní jíwọ́ gbé pẹ̀lú àṣẹ ọlọ́run àwọn súrẹ́ǹtì wá pọ̀ Kánò wà láì wọ́n pọ̀ ní swadafodi yunifásitì wọ́n wà lẹ́bi ìlú aburú ọ̀dẹ̀ ṣe wọn ọlọ́run sọ wọn ibùn bẹ́yàn bá mú ui láàrin Ìbàdàn sùtá lè ṣe àdúrà táwọn aṣẹ fún yín ni pé gbogbo bí ẹ bá mú láyé yín tọ́lọ̀ nìkan mú yín sí àdánwò nìkan yín pẹ̀lú àṣẹ ọlọ́run choice àkọ́kọ́ nu sórí wọ́n tó bá mú choice yín ọfẹ́ máa bá tertiary education ẹ lọ farabalẹ̀ o ò ní àsìkò láti waste o nídìí kọ́ one hundred level tó fi máa prepare ìlú fàtọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ẹ̀sì hundred level èyí tẹ́ ẹ ṣe ń secondary school pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n wọ́n tọ́ yẹ pé o ti fìwé lẹ̀ ọ̀ka dojúmọ́ when I was like you mo máa ń kàwé seventy pages I wrote and published my first book while at eleta high school fasting in Islam wàhálà secondary school mo ti ń kọ̀wé tí mo ti publish ìwé torí mo ti wò pé ìlànà tèmi fẹ́ lọ láyé mi nù as at today mo ti publish ìwé tó ti lé méjìlá tó wà káàkiri ayé so oníwọ̀ tó bá ti wò pé o fẹ́ bẹ̀rẹ̀ tertiary education rẹ̀ direct jojúmọ́ lọ́wọ́ máa kàwé o mọ́gbòó de pé ń gbà máa tó one hundred level science line lọ́wọ́ ọmọ statistics chemistry biology mathematics àtọ́bájọ ọmọ kọ́ọ̀sì ẹ̀ bẹ́yà engineering course ọ̀sà fọ́dà máa fi àpàdórógbó ìwọ́tọ̀ wà ní àti bó ṣe ń ka gọ́ọ̀mẹ̀ntì lọ́mọ̀ka literature lọ́mọ̀ka islamic studies ọmọ̀ka current affairs ìwọ́tọ̀ wà ń commercial line gbogbo accounting principles ó ti kápá pẹ́pọ̀ látọ̀ọ́dẹ̀ lẹ́kù rẹ̀ ọmọ wà ní first class sórí ibi táyé dé dúró ìjẹ́ sọ fún competitors are too much sáwọn kì í sàtẹ̀ fi ní second class offer àdàdà ah, ní ní ṣùgbọ́n ń ṣe ọ́ wọ́n fẹ́ gbá àyàn mẹ́wàá máa gbọ́ mi o èèyàn one thousand apply nínú èèyàn one thousand ninety seven ní first class ọlọ́run forí jèmi o ọlọ́run forí jèmi o fọ́nrẹ́ pé first class yìí òdodo ni gbogbo àwọn tó ní second class offer wà lẹ́yìn tó súnmọ́ ni pé ká má ríṣẹ́ torí pé láàrin ní sẹ́ first class yìí àwọn tó dárí ní mọ́ ní first class. ó súnmọ́ tọ́jọ́ pé àpìwọ̀n ni wọ́n Ninu mú mẹ́wàá nínú class ninety seven gan mélòó ni òtún ní iṣẹ́ bá wọn eighty seven ìwọ wá ń gbé class bọ̀ ọwọ́ á ní lọ yunifásitì níbi tẹ́ tó ní first class ṣe ni o fẹ́ ti ní wà àwa nígbàgbọ́ ní èyí ṣùgbọ́n as muslims anabi sallallahu alaihi wasallam ó ní inna Allah habbal abda idha amila ọlọ́run fẹ́ pípé èèyàn bá ń ṣe nǹkan kó o ṣe dá alitikọ́n ó ṣe dá gidi choice kan nu ìwọ tó rí pé mo fẹ́ further tertiary education mi má dùn onígbà tó bá tó yunifásitì dojú máa yé rẹ máa kàwé kàǹtó rìlẹ́ẹ̀tì mọ́ láì rẹ tó kàǹtí ò rìlẹ́ẹ̀tì mọ́ kéde o láì rẹ read anything readable choice kan nìyẹn ọlọ́run kò jẹ́ ṣàṣeyọrí sórí choice kejì òun ni wípé kí n tiẹ̀ tó wọ tertiary institution gan mo fẹ́ lọ learn skills ìyẹn là ń pè skill acquisition kí mo là ń pè skill acquisition ìyẹn tún rọrùn kó o tó wọ yunifásitì ní n tó dájú gbogbo yunifásitì nàìjíríà kan tó máa sàdmẹ́ṣẹ́ fún jáàmù kó tó di pẹ́ẹ̀mọ̀ wọlé yọ́ ọmọ lọ bí December mọ̀ January ọdún tí ń and that will be 2026, 27 academic session, not 2025, 26 again. So ọ̀rẹ́ tó fi àmọ́ ẹgbá bọ́ọ̀lù kí ìwọ tó ọjọ́ kan ìwọ tó ọjọ́ bí èso fi máa ranjú kí ilé yàrá ti bí ilé yàrá ti dá o lè lọ learn àwọn skills kan tó jẹ́ pé within three to six months wà láì they are achievable jẹ́ kí n fọ́ ọ lápẹẹrẹ ní ìpolówó ọjà o ọmọ ìyá mi kan bẹ tọ́jú ọ̀rẹ́ mi kan eré academy gigtech Sulaiman Adérẹ̀mí most àwọn students mi ní mufilefone tí n bá ti rí wípé wọ́n ní interest inú kan lẹ́nu ọ̀rẹ́ àbí tech something ọ̀dọ̀ Sulaiman Adérẹ̀mí náà máa ń lọ àárín three months to six months abẹ́ bíríìjì academy lẹ́gbẹ̀ẹ́ school alikuduwa ní ọ́fíìsì ẹ̀wà sí tech so let me tell you something as at òní tí mò ń sọ̀rọ̀ yìí nínú àwọn súdẹ́ǹtì mi wọ́n ti design website fún school mi èyí mo ní ká má ti lọ́ǹchẹ̀ ẹ mọ́ ìlọ́ǹchẹ̀ and plan pé a lọ́ǹchẹ̀ around September fáwọlé new session a lọ́ǹchẹ̀ pẹ̀lú àwọn nǹkan mi nǹkan mi nǹkan mi ta fún mi sí abẹ́ nípa bá pa wọn ní ma ní yìí mo gbọ́ mi ọwọ́ bẹ́nu àwọn ọmọ yìí wà láì wọ́n ń gbaṣẹ́ láti outside Nigeria iṣẹ́ tí ń gbà kí é ṣe seven hundred I'm not talking about two fifty thousand oh, mo rò pé ti yọ iṣẹ́ bíi half million iṣẹ́ ńlá gbogbo tó jọ oríṣiríṣi nǹkan làwọn ọmọ yìí lè ṣe àárín oṣù mẹ́ta sí mẹ́fà àwọn dẹ̀ ti kọ́ ó lè jẹ́ pé ní four fifty thousand ìní three fifty thousand So rówó ni àwọn òbí yín ní ọ̀nà ṣùgbọ́n tó o bá ti ní nọ́lẹ́ẹ̀jì ìwọ ọmọ tó o bá sírìọ́sì fún rẹ nígbà tó o bá wà sùkúù tí nẹ́tíwọ́ọ̀kì bá fẹ́ fẹ́ẹ̀rì fódádé àbímọ́mì ìwọ gan ti lówó lákàrún nínú àwọn skills tẹ̀lé kọ́ ó pọ̀ àwọn ọmọ ń kọ́ web design tó yẹ pé gbogbo wẹ́bsáìtì ayé tó beautiful tó jẹ́ pé tí èèyàn bá wọbẹ̀ èèyàn ó sì máa dunnú pé ta ló design ilé ìbọn fẹ́ rí àwọn ọmọ ń kọ́ bead making irú ẹ̀yin tẹ́ ẹ jóbe bí wọ́n ṣe ń ṣe bead àwọn ọmọ ń kọ́ graphic design sórí ibi bẹ́ẹ̀ tí ẹ̀ dé sóyè àwọn tó bá jẹ́ pé graphic designer wọ́n ń jẹun lọ tó ti tó bá dì sáà ìkíní lásán fúláyà àtàwọn nǹkan míì ó yàtọ̀ sí à ń lo ai àbá ń lo jáàjì ó yàtọ̀ àwọn náà lè lò ṣùgbọ́n táwọn bá dì sáà láwọn tó bá jẹ́ spark wà láìpẹ́ ọba inú òde ó sì máa dádùn pé ta ló dì sáà ilé owó ni o wọ́n èsè lọ́fẹ̀ẹ́ ẹ̀kọ́ ni graphic design tọ́jọ́ pé mú àwọn míì nu wọn dọ́jọ́ pé táwọn kẹ̀ ń ṣe nu wọn mọ̀ tẹ̀ fáwọn printer fún àwọn tọ́jọ́ celebrity sẹ́gbẹ́ tó bá gbé sórí kíní social media wọn báyìí inú tí wọ́n gbọ́dọ̀ pè mọ́wọ́ ni mo ti kẹ́díìtì àkáǹtì ẹ̀ fifty thousand fún ọba dísà ìfúláyà mẹ́wàá lójúmọ́ tó rí half million jọ iye mọ́sẹ̀wò lè yẹ fẹ́ ṣe tí ó rí half million lójúmọ́ yàtọ̀ sínú there will be a time ìwọ gọ́ọ̀mọ̀ rò pé i'm very sorry mi ìrẹ́bẹ̀ yìí define ten thousand fún mi ó ti kéré ju àwọn tí mò ń bá ṣiṣẹ́ tí n bá define fifteen àmọ́ fún mi ìwọ gọ́ọ̀mọ̀ ṣe kí ni ọmọ bùkà torí fún o ti di ọ̀gá nínú tó ọlọ́kọ̀ yẹn ọ̀rọ̀ coding, nǹkan robotics ọ̀rọ̀ printing soap making among others skill acquisition ibi táyé dé dúró yìí èèyàn gbọ́dọ̀ tún wò pé kí ni mo tún lè kọ́ tó jẹ́ pé tí n bá ń lò ó ètò òjẹ́ mú mi lè ṣe kí ni ó lè rọrùn jẹ́ kí n sọ òdodo fẹ́yìn ọmọ ìlónìí kò kí ń ṣe gbogbo graduate ni ló máa ríṣẹ́ fọ́tẹ̀ lọ́rùn do you agree with me kò kí ń ṣe gbogbo graduate lọ máa ríṣẹ́ tí ó fẹ́ tiẹ̀ ní tó tó gbọ́ bùkátà ṣùgbọ́n tí èèyàn bá lẹ́ni àwọn skills ó lè develop ẹ̀ wà á máa rówó ń bẹ̀ at your leisure time gbogbo orú àwọn nǹkan yìí ara ń tẹ́ ẹ lè kọ́ ni ìmí ìnú yín wá lè mọ̀ ráyè kọ̀ gan kó tó wọ yunifásitì ó lè jẹ́ pé holiday second semester hundred level holiday second semester ọmọ wọn three months láwọn yunifásitì kan èso òbíjókòó sọ́sà mọ̀ ẹ̀tẹ̀ fóònù tó yẹ pé lójúmọ́ whatsapp status rẹ ninety seven messages lọ́wọ́ à ń bẹ̀. mo máa ń kọ́ sí àwọn student kan pé ẹ wá gbádùn sẹ́ ẹ̀ níṣẹ́ ni. nígbà student bá sẹ́ pé ọbẹ̀ ọwọ́ àdìsẹ́ nìkan whatsapp message tó wà ní status tiẹ̀ nìkan ó lọ bí forty sẹ́gbọ́tì kẹ́ nìkan máa wáyé wá wò ní pẹ̀lú ọ̀rọ̀ àánú ní ọjọ́ o lè rọ àwọn tí wọ́n méèkì láyé kán máa gbé sí kíni mẹ́sẹ̀gì forty to say four. sincerely yọ kí wọ́n gan fúnra rẹ bá ti lẹ́yìn àwọn skills ẹni lesson time tó o bá ní báyìí kí ni mo tó fẹ́ acquire gbogbo àwọn nǹkan ìtọ́ ọba ti ní ara àwọn choices tó máa jẹ́ kí tí ó ṣe é fún your tomorrow ni are we together. Another thing is Quran memorization. What do I call it? Quran what? Mo ma kan àwọn students former senior girl school maybe three years ago. Is it three years or four years ago? Mọ̀tùmẹ́nà Abdul Fatah. Mo ṣe parí mo fìlè home. Ara ń tọ́ lọ ṣe. Ó sì lọ sí Ali Institute of Quran Memorization lólùdé nítòsí ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn. Tọ́ọ̀bù á kúrà ní láàrin ọdún kan ní Ali. Ọlọ́run bá ní sàáfà lẹ́sàn-án rí. pẹ̀lú pé bọ́dì ni ẹ máa jẹun ní sí ni ọ̀nà tó bí ara one million naira ṣùgbọ́n kúrà ní ìyá iyì rẹ̀ kọjá ten hundred trillion naira wàláì ọmọ ìdẹ́wà dẹ̀rẹ̀ kó ló ń fẹ́ akúrà ní ó dẹ̀ akúrà ní ọkùnrin àmì ọwọ́ ui even gbà tọwọ́ ui gan àtàn ó kù some diesel tọ́ba ti a di friday dedication nìyẹn o yọ wà wá láti ui yọ wà lónìí tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí ọwọ́ and three hundred level òun làmìrà MSSN University of Ibadan òun làmìrà tí mo pè ọmọ tí mo kéèyàn jámìrà gbogbo MSS gbogbo Muslim student tí ó bẹ ní University Ibadan òun làmìrà wọn máa fọlọ́dọ̀ ó jámìrà ni pẹ̀lú owó ilẹ̀ jọwọ́ yunifásitì kí ló rò pé wọ́n wò mọ́ òun la fúlàní ṣe kí ni o ọwọ́ àbẹ̀ òun tún ní àwọn nǹkan ní ara ẹ̀ ní kí ni o Quran ọbẹ̀ nù àwọn tó yẹ pé àgbò ah, kí n tó wọ yunifásitì máa lọ akura mo ní a lot of students like that ẹbí ká tó wọ yunifásitì wọn kọ̀ lọ akura o waste life what you have achieved àáfàá ńlá èmi tí mo mọ sọ̀rọ̀ mi ẹ̀ akura ni àáfàá àti mímí kí tẹ̀gàn kó yọ tẹ̀gàn kó mo ti ń ṣe kútúbà jímọ̀ ní ìsìn àti 1997 mo ti ṣe kútúbà jímọ̀ àtẹlẹta high school mo ti ja ìmọ̀ àti mo ti ṣe kútúbà ṣùgbọ́n ìṣù ni pé èmi kọ̀rọ̀ mi lọ́rùn kí n á kúra ni. èmi kẹ́ ń lọ lé kí ó mọ̀ nǹka kẹ́ omi irú wọn tó ń kùránì ibùkọ́ jẹ́ súdẹ́ǹtì mi tó bá débi kùránì àánàkùmọ̀lá ń ṣe àfáà fún mi àfáà ló jẹ́ fún mi torí pé tí ò kí ni o mi o achieve ẹ̀ wà láìkọ́ kùránì kó o sì mọ́ gbàgbé ìsànà treatment ara tó lè lo àsìkò rẹ fún ni those are part of your choices are we together Arabic and Islamic knowledge a rí nínú àwọn ọmọ tí wọ́n rò pé mi ò tí wọ yunifásitì direct mo fẹ́ improve nínú knowledge Arabic àti Islam wọ́n bá ń béèrè pé irú ta ni example èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí I'm a typical example 1998 ni mo parí secondary school mo dẹ̀ wọ University of Ilorin ní 2002 My gbọ́ mi how many years yẹn ṣe fún mathematics four years mo ju báyìí àẹ́ẹ̀kì lẹ̀ báyìí ní ẹlẹ́ta high school mo gba máa dùn láàárọ̀ bí lọ lélé fún ọ ni so ọmọ tó jẹ́ kí n rò pé mo kọ́ fẹ́ lọ kéwù ìgbà tá a wà secondary school gbogbo àwọn àfáàtà máa ń kó wa lọ káńsù ní máàdù ọlọ́pọ̀ sanwó ẹlẹ́sàn rí wọ́n kó wa lọ sí káńsù ní máàdù káńsù dí lámọ́ ẹ̀pẹ̀ ìjọ náà ó ti di apẹni elékùrọ̀ area council wọ́n wà kó àwọn mss máa dùn àwọn tó wà máa ń ṣe wá àtúnfà àwọn brothers máa dùn wọ́n máa wá sọ kéwù máa wò mí o èmi ti jẹ mọ́ ìwòlẹ̀ lẹ́ta o débi náà wọ́n ṣe báàbù tẹkùà màá gbé ìyáàdù sọ̀lì yìí náà síwájú èmi náà ti máa kéwù díẹ̀ tóníjọ́ tí mo wọ́n máa dùn ìdádì mo ti bẹ̀rẹ̀ kèése ìdá wàhálà ìdádì mo ti bẹ̀rẹ̀ tó sọ pé àtẹ́mi náà ṣe kí ni o àti mo ti máa kéwù mo ti máa kéwù ìtìdá yìí ṣùgbọ́n sọ́pẹ́ tí olójú kan bá wà láàrin afọ́jú kí ni wọ́n mọ̀ pé adagunla kéwì sì dáyù èmi náà fi ṣe kútúbà báàbù tẹ́kíwá kọ́lá lọ́wù tààlá yáyọ́ lẹ́bí náà mẹ́nu tẹ́kùlá akàtúkọ́ ti wà látẹ̀mù túnà ilá wà bẹ́ẹ̀ tẹ́ ṣèbó lòdò làwọn ọmọ secondary school àwọn ọ̀rẹ́ mi ti pé mọ́ ọmọ kéwù èmi sì mọ̀ pé kí mọ́ ọmọ kéwù ìsìdá yìí kéwù primary mọ́ parí báyìí wà láì mọ́ dùn mo lè sọ fún ọ pé kìí ṣe máàdù nìkan mo gbà lọ tá a bá tó wá lọ sí nssn a máa ń ṣe nssa a wà ṣe Quran competition mo wá rí pé most of the day máa wò mí àwọn tí máa gba four second tour àwọn ọmọ máàdù lárọ bí àwọn ọmọ dáwà lọ́lọ́ ń ṣògo àwọn ọmọ samson sùúrù bí nílé ilé kan àwọn tó bá tó wá rárí wọ̀nà ọmọ secondary school bí ọmọ máàdù tó ń lọ secondary school bí ọmọ dáwà tó ń lọ secondary school ọ̀tà ah, fáwọn ọmọ sẹ́kọ̀ọ́ táwọn ò ṣe fọ́ sẹ́kọ̀ọ́ nínú kùránì ni èmi wá mọ èmi dẹ̀rẹ̀ bó ṣé òmí yìí mo wà fọ́ búṣọ́ọ̀mù díẹ̀ mo dẹ̀ wà áìlẹ̀ nkú sí mo ń questions sí pọ̀ hànà kó mo là kí ló sẹ́yìn mọ àwọn lọ ibo wọn lọ já a bá kí náà ṣe ń wọn náà ń mo ti máa mo mo lo ọdún mẹ́rin gbáko ní máa Zakaria ọlọ́bàá ṣe sáàsù wà bá Zakaria kọrí lẹ́sọ̀ ìwọ mò ń sọ fún yìí 1998 sí 2002 òun ní jẹ́rọ̀ ṣì dáa sí tó microphone dání lónìí sọ láàrin ọdún yẹn màá kéwú ní máa dùn a máa rinṣẹ́ ní o àtúnṣe lọ ọjà abá láti máa dùn alẹ́ thursday friday màá tún wá sẹ́yìn máa dùn dr ismail yunifasẹ alukuduwa ọlọ́ba sọ́lẹ̀ ara àwọn afá mi ni wọ́n nínú àwọn tó tún jẹ́ ọmọ kí wọ́n ismail àwọn wà lábújá èmi abdulaziz ọ̀rẹ́ mi òun wà ṣàfi pòfàìtọ̀ skul òun náà akọ̀bá yẹn ààtún lọ kéwú lálẹ́ thursday friday gbogbo tí àti àwọn nọ́ọ̀tì àti ṣe ìrọ́ọ̀bù mo kíìpù ẹ̀ fáwọn ọmọ gbogbo ìrọ́ọ̀bù ayé ààtún wa máa kéwú lọ wá rí pé nà èmi náà ti mọ kéwú báyìí mo wá ṣẹ̀ṣẹ̀ sí jáàmù mo wá wọ University of Ilorin kí náà mo lọ sí ìlú Ilorin Arabic and Islamic studies àfà ìgbà tẹ́mi débi ní Ilorin <laughs> mo kẹ́ ń ṣe wá àti kí n tèmi ni tọ́lọ́pọ̀lọpọ̀ ń tà ń kọ́ àwa ti kọ́ àwọn kan ní kéde o ilé ètò ní máa rí wà láì ọdún mẹ́rin mo lè sọ fún ọ pé káni mo bá wọ yunifásitì direct ọlọ́forí jèmi o kútúbà ìsìdà yìí báàbù tẹ̀kọ́á iná mi ló àwọn èèyàn lọ́pẹ̀ mọ́mọ́ kẹ́sùn mẹ́rin ọmọkẹ́ olódo ni kéde o olódo ni mí a lè rí inú yín náà tí ó rò pé kí n sọwọ́ yunifásitì mo fẹ́ parí ìdàbí mo fẹ́ parí fanawi mo fẹ́ lọ cottage weed gbogbo àwọn eléyìí náà they are good choices are we together are we together. Yeah so wá rí another thing nínú àwọn nǹkan míì tó tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ fi kún ara choices yín tẹ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú òun ni good companionship what do I call it? talẹ̀ fẹ́ máa bá once you have made wrong choice of the company you keep sincerely yours you are having serious problems nínú àwọn choice tẹ́ ẹ gbọ́dọ̀ farabalẹ̀ talẹ̀ fẹ́ ẹ máa bá rìn ara ń tọ́ àfíìsì tiwa nìyẹn gbogbo àwọn tájọ́ lọ máa dùn tájọ́ lọ máa dùn Zakaria ní ìfẹ́ máa dákọ̀ wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí àáfà mọ̀fá sírù ń bẹnu wọn wà láì ní Ìbàdàn ètò lọ kẹ́kọ̀ọ́ Malaysia ń bẹnu wọn ètò lọ kẹ́kọ̀ọ́ Saudi Arabia sẹ́fẹ́ lónìí gbogbo wa ní ìsìn ọ̀rẹ́ fún ni wà kálukú dẹ̀ ti gòkè nú ayé tó orí mọ ẹni tó olórí burúkú ní sọ̀rí olórí burúkú olùsí asọ̀rí ara wọn àwọn olóríire náà kọ́ wọn abolóríire rìn mò ń kọ́ṣẹ́ ẹ̀yin ọmọ yìí ẹ má bá wọn rí fraf ẹ má bá wọn ọmọ tán ti kọ̀rọ̀pì rìn even they stay lórí social media there are some bad groups níjọba bá ti rí ọkọ̀ lọ́wọ́ sáà wọ́n á jẹ́ máwọn group love without marriage. ẹjọ́ kí ni túnmọ̀ wèrè eléyìn that is realization. love without kí o in terms of ọ̀nà pé gúrùpù eléyìí o ọkùnrin àtòbí wọn àdì ara wọn wọn lè máa sẹ́ndì breast ká máa sẹ́ndì ọmọ wọn síbẹ̀ ìmí lè máa sẹ́ndì iṣan rẹ̀ wọn lè máa sẹ́ndì ojú ara ìwọ tó bá ní stress ó inbox yẹ pé i love you how can we meet you kákẹ́ lọ́ọ̀fù ara wa ṣùgbọ́n àmì ìmárí o kí ni túnmọ̀ rẹ̀ ká máa ṣe náà àwọn gúrùpù mi ń bẹ gbogbo gbogbo bá ti wà tẹ́lẹ̀ pé kí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ lọ́ọ̀fù wọ́n mọ̀ sẹ́ndì dáadáa àwọn èèyàn ni wọ́n àmọ́ lo àwọn emoji àwọn satanic emoji ìwọ tó rí ẹ bá pé mọ́ wà nù gúrùpù orí ibú bá remove yourself ẹ bá tó ẹ̀dẹ̀ pé tó blọ́ọ̀kù ọ̀tọ̀ tí òfin lè rí ọ áàdì mọ́ àdínì tó áàdì ẹ̀ tó blọ́ọ̀kù gbogbo wọn pé ẹ má áàdì mi èmi ṣe olórí burúkú bí yín ṣé lórí Facebook bó ṣe wo èmi olójú ẹ̀ tí mo wá fẹ́ fi friendship ẹ̀ ní Facebook kódà tí n bá rò pé ah, mo rò pé gbádùn mọ́ wá empty friendship ẹ mo wá rí pé dáadáa ló ń post wà láì máa block ẹ mo tó fọlọ́ ọ̀sẹ̀ lẹ́nu mi wọ́n blọ́ọ̀kù wọn ni pé àti ah, ìmọ̀pọ̀ lórí ibú ni ó mo rí fóònù ọkọ̀ mùsùlùmí mo wá rò kọ́ yẹ kọ́ gbádùn àṣọ ọ̀gbádùn àwọn blọ́ọ̀kù nígbà bá tán kíni mo rí pé tí mò ń wo ìhòhò ni bóòlù yẹn ṣe níwà mọ́ọ̀kì ṣàìtọ́nù ọ̀fọwọ́ kàn mí náà nínú choice mi lórí ọ̀rọ̀ companionship gbogbo àwọn ọmọ tí ọmọ pè yín lọ síbi evils ẹ mọ̀ mọ wọn ní companion àwọn ọmọ obìnrin kan bẹ̀ ní ọmọ bóra jọ farabalẹ̀ àwọn ti pẹ́tù káwọn òbóra ní ọjà àwọn beautiful mọ bá wọn rìn àwọn ọmọ tí wọn ní boyfriend márùn tó ah, wá ní boyfriend kan ah, àwọn ọkùnrin èmi márùn mo ní

ààrẹ àwọn olódodo èèyàn the truthful people àwọn tẹ́ ẹ bá rí wípé wọ́n jẹ́ kí ìmọ̀ nìyẹn ọmọ lékún irú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ boys nínú ẹ̀yin ọmọ yìí ẹ jẹ́ kí n sọ kankan fún yín wọ́n initiate àwọn ọmọ into cultism and yahooism through internet wàhálà ìwọ́n recruit àwọn ọmọ mo tó fọ́ ọlọ́run sẹlẹ̀ rí torí pé mo intervene nínú àwọn cases kan nínú ọ̀nà tán lò kódà mo rí nínú àwọn ọmọdé nìkan ti kọ́ rí tó ti di yahoo àwọn ọ̀sẹ̀ ayé wọ́n sọ fún pé ọ̀fẹ́ gàláyé mọ́ dáwọn àfà lóhun wọ́n ní ọmọ ìfàkárù kọ́ ọmọ ìka kùránì kọ́ ọmọ ìsàdúrà àánú rẹ̀ ń ṣe ní ilẹ̀ Yorùbá ọ̀gbà kùránì o ọmọ kékeré ọmọ tí ò sì ju àránlẹ́jù twenty lọ ó sì ti ń wẹsẹ̀ ìyọnú ayé ta ní bínú sí tó fi ń wẹsẹ̀ ìyọnú ayé àwọn ọmọ tó bá rìn ní o ẹ̀yin tó ẹjọ́ kò mọ̀jẹ̀ nìkan ó fi materialism ara ń tán lò ó rẹ́ nìkan ó ra hundred phone fún hundred phone you pay for it heavily yọ gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ ọfẹ́ initiate ẹ̀ recruit wá join ìlànà èṣù fóònù náà ni ó fi adìẹ group yóò train ẹ àwọn nǹkan tí wọ́n ń ṣe ìwọ náà lè di ìwọ náà wà máa rò pé òun rówó owó ni wọ́n fi ń initiate àwọn ọmọ mi wọ́n ti rò pé ọmọ eléyìí rẹ̀ pàlọ́ ìbò ti wáyé parent ra fóònù one million ẹja ra fóònù one point two fún ìwọ náà àwọn rò pé wo fóònù rẹ̀ yóò ọya lọ tẹkíní kan bẹ̀ báyìí ọmọ òun ti rẹ̀ ní Saudi Arabia báyìí ọmọ òun ti rẹ̀ ní UK báyìí ọ̀nà rẹ̀ ah ọbẹ̀ ní fóònù ìsá fóònù tí wọ́n rà fún ọ̀sánwó rẹ̀ o bọ́ọ̀sán lẹ́rọ̀ ọ̀sán lágidi ẹjọ́ nínú choices tó lè ṣẹ́ẹ̀pù ọjọ́ ọ̀la ni good companionship èèyàn rẹ àwọn olóríire òun ni ẹ ní ọ̀rẹ́ ẹ àwọn ọmọ burúkú ẹ wọn ní ọ̀rẹ́ kọ́lọ̀wọ́n bá ọlá kó sàánú wa àbá ní another thing tó máa gbọ́ mi dáadáa o tá a bá sọ̀rọ̀ your choices òun ni time management and social media addiction jọ̀ọ́ farabalẹ̀ mo fẹ́ kọ́ farabalẹ̀ gbáà ní tí mo dé sí nínú àwọn choices yẹn o gbọ́dọ̀ mọ bó ṣe sọ àsìkò rẹ̀ ara choices yẹn ni wípé àsìkò mi i want to manage it so oríwọ̀tọ̀ ọba ti waste àsìkò ẹ ara features àsìkò ni pé once wasted you can never recover it again àwọn nǹkan kan bẹ in life tó o bá wé tiẹ̀ o lè rí padà wà láìkè sásìkò kí mo pè dé ọmọ o lè lùsì kọ́ńtrátì ten million ní last year kó dọdún yìí kó o ní hundred million ṣùgbọ́n àsìkò tó sọnù last year wà láì tí o fi dijọ́ gbèdé o lè rí mọ́ ẹ̀yin ọmọ ìmọ̀ ọbẹ̀ yín torí tọ́lọ́run àsìkò yín wà precious more than gold ẹ̀ lásìkò máa gbọ́ mi dáadáa o tẹ́ẹ̀fì máa ṣe ìbáàdà fọlọ́n ó kì ṣubú ìdúró áfírí mọ́gíríbù ìṣà ara tó lo àsìkò rẹ fún ni. wà á lásìkò ẹ̀ ń ṣe quran nílé ìwé skọ́láàsì yìí wà á lásìkò tó fi máa tìláwà quran bó o bá ṣe ń ka ìwé ẹ̀yin tẹ́ ẹ jóbi ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ àgbàrá ò lóhun ò ní léwó ó lé ní òní ṣe kíni sẹ́yìn sẹ́yìn lẹ̀ náwó lórí àwọn ọmọ yìí ọlọ́run bá fọ̀rún kẹ́ bàbá mi o mo dẹ̀ sọ̀rọ̀ bàbá mi ní lẹ́kṣọ̀ kan tí mo lọ ṣe lánàá nínú ẹni tí òde mi ọ ya tọ́ bàbá mi jẹ́ kan bẹ̀ torí mo burú dé nígbà kéke o mo lè gbá tébù tẹ́ ní ìsìnkú àti bọ́ọ̀lù bàbá mi lọ lọ́wọ́ tó fi ṣéèpù àwọn kankan nú ayé mi sẹ́ ẹlẹ́yìn tẹ́ ẹ jóbi àwọn ọmọ yìí kan bẹ̀ wọ́n lè kú torí bọ́ọ̀lù Chelsea Arsenal man u wọ́n ti ní fans tàbí lọ́ngì sí bàbá mi ọ wà ní abáyọ̀ sí ní dókòó mẹ́rin

táìmù tí wọ́n máa fi àbùkárù àárọ̀ àbùkárù rọlẹ̀ táìmù tí wọ́n máa bọ́lọ̀ sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ ní kódà táìmù tí wọ́n fi máa lọ Islamic lectures torí pé tí wọ́n bá ti kú òlé ìwé gbogbo assembly talk ẹ̀kíní kan conference gbogbo àwọn program tá a máa ṣe ń skul àwọn ọmọ ẹ̀ ò lásán wọn ò lè free láti wá bí ìmọ̀ kìí ṣe pé sùkú ò nìkan padà bẹ̀wọ̀n ti pèsè wàá jókòó pẹ̀lú àwọn junior mi àwọn ọmọ òkè fi comfortable reality mo sọ fún yín ẹ àrẹ́ǹjì kan máa ní lectures àwọn wáàpù tí wọ́n máa gbọ́ tí máa ní wọn ò fi ní dògùn táìmù wọn ara tí wọ́n máa lò fún reading ẹ lásìkò tẹ́ fi máa ka islamic text àsìkò tẹ́ fi máa ka tó jọmọ́ field kọ́ọ̀sì tó o fẹ́ lọ ṣe ní tertiary institution ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹ́ ẹ sọ àsìkò yín dáadáa inú tẹ́ wá gbọ́dọ̀ ṣọ́ra ara tó wá ń ba àsìkò jẹ́ lásìkò yìí òun ni social media addiction jẹ́mọ̀ tí mo pè é sórí èmi tí mo bá sọ̀rọ̀ yìí mò ń lo social media pọ̀ mo ṣe ń ṣe lẹ́tọ̀ yìí màá rí kọ́ọ̀dù ẹ̀yìn ṣe rẹ̀ to almost more than one hundred WhatsApp platforms àwọn lẹ́tọ̀ mi pọ̀ ló wà YouTube lẹ́tọ̀ mi wà Facebook àwa náà ń lò àwa fi ń promote ìtọ́lọ́run bákan náà mo fi ń promote ilé ìwé mi tọ́ ọ bá táìpù ọkọ̀ skul mi sí Google wẹ́bsáìtì tí wọ́n gbé wá fún ọ yóò lé ní twenty tí mo máa ń ṣe fúnra mi mo ìṣe ìjẹta màá tún wo wẹ́bsáìtì wo ló tún ti gbé information mi sorry bí ìgbà tí mo sára kí ni o àbí bá kí problem ni ọ̀dà ẹja máa lẹ́nu lọ. ẹ mọ́ gbọ́ mi dáadáa o sọ́rọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ wa yìí nature ń ta sọ́dì nípa yín ẹ̀ ń copy what others do sórí mi I have a belief dandan kọ́ ni kí n ṣe ń táwọn èèyàn ń ṣe kí lọ́lọ́run ọba mi fẹ́ kí n ṣe àwọn tó sorí ire kí ni wọ́n ṣe ń èmi nìyẹn kìí ṣe pé torí pé ẹgbẹ́ mi máa wò mí o tẹ́ bá ti ní ìsìn orẹ́gbẹ̀ rẹ òun àtọ́bẹ̀ lòun òun àtọ́kùnrin fọ́ kọ́ra wọn lọ́rùn àbọ̀kùnrin fọ́ lé níbi igbá àyà báyìí ọwọ́ àyà pàkà wọ́n bá gbé sí tiktok ó gbé sí facebook ó gbé sí whatsapp status mo do the same thing ìwọ lọ́yẹ kó ara send sí pé bíákọ̀ ni èmi máa ń ṣe bẹ́ẹ̀ lọ ẹlòmíì ó blọ́ọ̀kù ni pé ń gbòòkú ni tí mo fọ́ọ̀sì ni nígbà tí n bá blọ́ọ̀kù ẹ̀ ò ní correct mi mọ́ remove picture rẹ̀ obìnrin ni ọ́ you are not advertising picture tó post ìyapọ̀ ọlọ́run wà nbẹ̀ ìwà àtọkùnrin jọ dìmọ́ra yóò sì tún sọ fáyé pé gbogbo àwọn tó bá rí wàá gba ẹ̀sẹ̀ lórí wọn gbogbo ẹni tó rí fún ọ̀sìn àpọ̀ ọlọ́run tó wá gbé sí gbogbo ayé ẹ̀sẹ̀ rẹ̀ ó wà multiply ìwọ́tọ̀ ọjọ́ ọmọ ọkùnrin náà bọ́yọ̀ yọ kan tóun náà ṣe bí ẹ o lè má mú bó ṣùgbọ́n ọ̀rẹ́gbẹ̀ kan tó ara di ṣe content ọba gbé sí gàdá ní báyìí kọ̀sọ́rí ọ̀ndẹ̀ ọba sí báyìí ọba yà ìwọ náà bá ṣe bí wèrè ah nígbà tó rẹ̀ ní one thousand one hundred comment ni jẹ́mi náà ò yóò sẹ́ndì Arabic yóò dẹ̀ sẹ́ndì English àdíìsì ànábì mélòó ló ti sẹ́ndì sórí íńtánẹ́ẹ̀tì ìjọ wo ni wọ́n gán ronú kó kẹ̀kọ́ átíkù lórí nǹkan kan wọ́n ìtọ́jẹ́ pé ìhòòhò lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ń ṣíà lórí social media wọ́n ìtọ́jẹ́ pé gbogbo àwọn comedy pages ló ti máa comment káàkiri in fact ẹ̀yin mò ń sọ fún yìí the next decade àwọn ọmọ under forty under thirty wọ́n máa ní stroke tí wọ́n bá ti yóò máa pọ̀ ní o torí wọn sùn mọ́ o àwọn ọmọ yóò sùn mọ́ reality mọ́ sọ fún yín o nígbà ọmọ bá fẹ́ fóònù dáago méjì kó tó sùn oorun òru dẹ̀ ní àlàáfíà tí ó ṣe kí o tí ó ṣe fara mo rọ ẹ̀yin ọmọ yìí ẹ mọ́ wà addicted mọ́ social media ìwà àríkán fún yàn láwọ̀ ọdún rí pé àwọn ọdún eléyìí o twenty twenty five the most addicted to social media. àwọn kan bí wọ́n ṣe ń lo data rẹ̀ àwọn kan they are making billions of naira ìwọ ìwọ àlàáfíà rẹ ní problem ìjọsìn rẹ ní problem intellectualism ọ̀rọ̀ ayé kàwé mọ́ ara problem ṣẹ́ẹ́dì ẹjẹ́ sọ reality fún yín ẹ rí i pé jambu ní nàìjíríà lónìí jambu ló show true picture àwọn students the last three years àwọn ọmọ tí wọ́n ń gba two hundred and above nínú jambu wọn wọ thirty percent níjọ́ tí wàhálà bá di CBT sọ́lọ́dẹ̀ nìkan láwọn èèyàn àwọn incorruptible leaders like my teacher at University of Ilorin Professor Isaac Ọlárìnwájú Olóyèdè lecturer mi yunlẹ̀ Ìlọrin ni lecturer mi ta lọ́mọ ṣe fọ́ọ̀rù lé wọn yunlẹ̀ Ìlọrin mo ti parí two thousand and five máa gbọ́ mi dáadáa tá a bá láwọn incorruptible leaders bí olóyèdè níjọ́ tí wàá ẹ̀kì bá di cbt ta hundred percent àwọn ọmọ tí wọ́n mọ̀ fáàsì wọn lè wọ thirty wọn lè twenty five reality mọ̀ ń sọ fún yín ẹwọ́n tó ṣẹlẹ̀ ní skul kan Lagos àwọn ọmọ lọ sí outside Nàìjíríà táwọn ọmọ bẹ́ẹ̀ ń bára wọn ṣe rádaràda òbí kan wá ní skul ọkọ̀ rọ́ọ̀tì àwọn ọmọ wọ́n lọ ọmọ social media ó ti ní over twelve thousand followers ọmọ JSS ẹ̀yin ọmọ ìsórí lò social media lò láti ara Islam lò láti ẹ lò láti gain more friendship ẹ lò fáwọn nǹkan dáadáa for positive things àwọn èèyàn ń bẹ tó jẹ́ pé orí Facebook náà ti rí skul mi tàbí mọ́mọ́ wá bá mi àwọn èèyàn wá fún wa ní àwọ́ọ̀dù torí pé wọ́n ń rí báwọn ọmọ wa ṣe ń ṣe tá à ń gbé sórí Facebook megaphone tí mò ń lò lọ́wọ́ ní skul mi a sì lò lánàá lánàá ilá ti ṣe kútúbà lónìí insha Allah wàláì wọ́n wá bọ̀ wá ní skul mi jẹnẹrétọ̀ tí mò ń lò lọ́wọ́ ní skul mi ọ̀rẹ́ wa kan ló rà láti UK for send owó ẹ̀ríkà ló rà how can I contribute to your school? mo láwọn èèyàn tán wá fún wa níwèé sáníká fáwọn súdẹ́ǹtì wa ẹ̀bùn tí mo ti gbà through online kèé ṣe ẹ̀bùn twenty thirty torí pé anything tó wá ṣẹlẹ̀ èmi ó gbé ìyàsọ́lá àwọn tí wọ́n fà jọ ìṣẹ̀lẹ̀ pátọ́ màá mi màá sẹ́ndì ẹ̀ káàkiri gbogbo social media àwọn ọmọ wa lọ ṣe commission báyìí wọ́n gba bò báyìí o ẹlòmíràn ló pèsè àárí ni i'm promoting myself. kódà mo láwọn tó jẹ́ pé wọn ò dé iléèwé wa rí transfunction offers níléèwé wa náà. pẹ̀lú ọmọ yìí ẹ̀ ṣe bẹ̀rẹ̀ láìfù ni mo jẹ́ pé lórí social media ìhòòyìn lẹ́ẹ̀mọ́ ṣíà social media music lẹ́ẹ̀mọ́ ṣíà social media kọ́mẹ́ǹtì èṣù lẹ́ẹ̀mọ́ ṣe no ìwọ́tọ́lọ́ máa ní kó o lè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn èèyàn máa fọ́lù ẹ̀ pé ọmọ ìnílà àkàìsà ọmọ kékeré nítorí bá di pọ̀ ẹsẹ̀ wọ hundred level ah kékeré sí ẹ̀ tí ìgbọ́ ọmọ ẹsẹ̀ fi àwọn kan mọ́nítọ̀ rẹ̀ ó lè jẹ́ yín ọdún mẹ́wàá làwọn kan ràn lọ́wọ́ they have been monitoring you. àwọn kan bẹ wọ́n ti wo àwọn skills tó ń bẹ tó ọba kọ́mẹ́ntì ọmọ yóò nílò àkáì bá dáadáa ní máa kọ́mẹ́ntì. àwọn ọmọ yìí lọ́pọ̀lọ́ kọ́mẹ́ntì ẹ̀ máa mẹ́kì kíni o fẹ́ǹsì torí náà ẹ mọ́ wà addicted tẹ́ ẹ bá ti wà addicted yọ affect intellectualism ẹ ní ráyè kàwé ẹ ní ráyè ṣèbàádà ìwọ ọmọlúàbí ó kò lára yín mo tún wá ń sọ fún yín àlàáfíà yín ó ní problem torí ẹ̀ ní sùn ìyẹn ló ń kó bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́rì tó ju wọn pẹ́ bí amúgbó wọn sùn ní o social media yìí ní o èyí tó wá burú jù máa gbọ́ mi dáadáa ẹ̀yin obìnrin yẹn burú fún jù ẹ sí fàjínẹ́tì yín ẹ ní wọlé ọkọ lódìdí ọmọ ṣùgbọ́n wọ́n tọ́ ọba ti wò wípé mo fẹ́ káwọn òbí mi ó sórí látara mi ṣe é mọ́tà nàbí wa muhammadu sọ sallallahu alaihi wasallam anabi ni màní alájàrí yàtọ̀ yìí hatta tẹ̀bùlúgọ̀ wà tìdọ́kà anabi lẹ́yìn tó bá tírèèni ọmọ obìnrin méjì ọmọ yẹn fi wọlé ọkọ kò ṣe sìnà she never involved in primary perfect àwọn ìyàwó àti ìfò ẹ̀nà ó níjọ́ tí ò social media ṣùgbọ́n lónìí alọ́mọ kan òun wà lọ́yọ̀ọ́ tèmi Ìbàdàn òun àfọkùnrin láti Abẹ́òkúta Ògùn state wọ́n pàdé online wọ́n dẹ̀ chaati chaati tábà méjì fi move ìyẹn dẹ̀ wá láti Ògùn state ọ́ dẹ̀ wá bá ní sẹ́ẹ̀sì Ìbàdàn chaati ló débẹ̀ o tó di pé ìyẹn sẹ́ndì pẹ́ẹ́nì tẹ̀ òun náà sẹ́ndì bírẹ́ẹ̀tì ẹ̀ wọ́n jọ sẹ́ndì orí ibùsùn ra wọn ẹni ha where can we meet? Can you come to Abeokuta? I will send money to you. Eh, can we meet at one hotel? Once you are pàdé, wọ́n ti bára wọn sùn. Ọlọ́run bá ṣe iná mọ́ amúrù ìsáàrà àdà ṣáyá, ayé kú làlàwú. Ẹmọ̀dì náà ṣe báyìí, ìfọ̀kẹ́ ga ni. Mo rọ ẹ̀yin ọmọ ìtorí tọ́lọ́run, social media àwọn èèyàn gẹ́ẹ̀tì boyfriend, girlfriend tí wọ́n ń destroy kárí àwọn. So tó wá rí fake life pọ̀ ẹlòmíì torí pé póòsì mọ́tò mọ́fọ́lọ́n sẹ́lẹ̀rì yàrá tí ń gbé ìdúnwà ń bẹ́ o ìwọ ò lè mọ̀ pé ó lò sí ayé àtọ̀run ni ìwọ ọmọdún fóun ló ní mọ́tò jẹ́ sọ fún ọ mo mọ̀ kan nínú àwọn ọmọ tó jẹ́ pé wàláì olòṣì ni fámílì olòṣì ló ti wá lórí Facebook yà máa gbé gbogbo nǹkan fẹ́ rò pé nǹkan ní nǹkan ni o àwọn obìnrin àwọn kọ́mẹ́ntì ah your head dey there oh kìíní kan wọ́n máa ń wọ̀n rògbé ah irú àwọn ilé bóyá wọ́n sì ń bọ̀ sí ẹ̀bá wà ta ẹ̀ jẹ́ àlàmútàrà káífàyà àwọn tàbá tí àdá àfọ̀ tí gidi torí náà fake life kọ́ lórí ẹ mọ́ wà addicted mọ́ social media ẹ lò ó ẹ lò for communication ẹ lò positively ọlọ́run jẹ́ sórí rẹ o are we together to round it off be useful to your parents Hey, ilé sàn other point you mọ ṣùgbọ́n máa gbọ́ mi nínú tó kàn yín ẹ gbọ́dọ̀ máa ṣàdúrà wà ń ẹ ṣàdúrà fúnra yín ẹ ṣàdúrà fáwọn teachers tí wọ́n kọ́ yín àwọn tó nílé ìwé yín ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́n fún wọn níjọ́ tọ́lọ́ bá ní kẹ́yìn inú òde èèyàn ẹ rántí to. lódò tó bá gbàgbé orísun rẹ̀ gbígbẹ ní máa gbẹ <clears throat> ẹlẹ́ta high school tèmi ti parí a sì lọ ọbẹ̀ ń jò ní a lọ sanwó wáyẹ́ẹ̀kì àwọn ọmọ wàhálà àkó àga lọ mo dẹ̀ mọ iye owó mi tó wà ń bẹ̀ a plan mi lọ́wọ́ báyìí yunifásitì Ìlọrin platform Ìlọrin mo wà ń bẹ̀ aláwọn program tá a máa ṣe láàrin ara wa àti níta tún máa ṣe ibi tí èèyàn bá ti parí ibo máàbùlẹ̀ àárọ̀ bí tí mo ti parí sẹ́ẹ̀tì wa a sì dáwó a sì ra generator over two hundred thousand lọ di ó ń bẹ lórí Facebook èjì máàbùlẹ̀ àárọ̀ bí gbogbo bí ọba ti parí máàdù zakariya tí mo ti kọ́tẹ̀ ju ìdù wà láyà ní nta ń ṣe síbẹ̀ tí n sáà sọ ọdẹ sàdúrà fún àṣìṣe láìpẹ́ tí ò sí ìfẹ́ ẹ̀fẹ́ sórí gbogbo àwọn tó ọba kọ́mọ̀ lára wọn àwọn náà ṣèpù láìpẹ́ o wọ́n ṣe ọ́ lóore ayérayé kódà kó fún wọn ní ten trillion kò lè dàbí ìmọ̀ tí wọ́n gbèsè ọ̀la sọ wá ráwọn òbí rẹ tó jẹ́ pé àwọn lọ́lọ́ ń wá lò tán bá mú ọ wá sùkúù tí ò sówó skul fíìsì o lè má jẹ́ kọjá owó táàmù kan méjì ilé ìwé wo lọ́fẹ́ sọ lọ́fẹ́ exist táwọn ọmọ bá ń jẹwó ìmọ̀ kọ́là bí o èmi ń tèmi lọ́dọ̀ mi èmi ń lè mo àwọn èèyàn mẹ́rin mo burú díẹ̀ tó bá ti jẹ mí lówó áàfù gan kí táàmù ò tó parí yìí ti lọ èyí jẹ mí lówó táàmù kan complete ìròpọ̀ sẹlẹ̀ kí ẹ̀jẹ̀ mi lówó táàmù kan complete ìròpọ̀ sẹlẹ̀ ni torí pé bìlífù mi ni wípé nígbà tí ń yáwó èlé kí mo sì mọ̀ pé ìwọ̀n owó táwọn ọmọ bá san máa fi rọ́ọ̀nù skul kí kí n skul. àwọn òbí yín ìnáwó aṣe yín jù àwọn wọ́n fọ yín wọ́n náwó lé yín lórí ẹ gbọ́dọ̀ jọmọ dáadáa. nígbà tó yàrá ìwọ ló o lọ parí ní ọmọ ló ọmọ yín orí wá sọ àwọn ọmọ a rínú ẹ̀yin òbí tọ́jẹ́ pé ẹ máa ń ti àwọn ọmọ yín báwọn ọmọ ìbá ti parí bí ilé ìbá ọ̀lọ́ ma mọ̀ mọ́jẹ́ rí dáàbò lórí rẹ o ẹ jáwọn ọmọ ètò jóbe yìí kódà sọmọ yín ọba tó lò dáàbò ẹ tó fẹjọ́ rẹ̀ sùn ní pé ọmọ yín bọ́ parí bí ọmọ lò dáàbò mọ́ yúnífọ́ọ̀mù lọ́mọ rí dáàbò sí si. bá rí pé ìtọ́jọ́ ẹ wá àwọn tó tún lè bá sọ̀rọ̀ ilé ẹ̀sẹ̀ jèrè àwọn ọmọ ìláyé àtọ̀run o ọmọ tó bá lẹ́kọ̀ọ́ tó lẹ́sìn tó níwọ̀ ọmọlúàbí òun lẹ́jèrè ẹ̀ tọ́mọ yín bá di pòfẹ́sọ̀ tí ò lẹ́sìn tí ò níwọ̀ ọmọlúàbí ajá ni ó fi sọlé fún yín mọ́mí ẹ̀ mẹ́wàá dín sọ́ọ̀pù láìpẹ́ ní àtìyàwó mi ń bi ìyàwó rẹ̀ tí ọmọjọ́ tẹ̀ ń ṣe wàhálà kọ̀mọjọ́ ń gba lóònù kọ̀mọjọ́ ń fẹ́ gìtà lórí ọmọ yín o torí náà ń tọ́ torí rẹ fẹ́yìn òbí torí fẹ́ wà ń bí ni mo ṣe fi yẹn rádọ̀ fún o ẹ̀yin náà gbọ́dọ̀ mójú táwọn ọmọ yìí ẹ̀dẹ̀ gbọ́dọ̀ kún wọn lọ́wọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ̀ tí ì náà ń kankan o ẹ̀yin òbí kí mo sọ fún yín wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni tá a bá rẹ̀ tó fẹ́ ṣe medicine nù wọn ní lautech owó tí ọkọ̀ tó bá wọlé around one million naira ní tí mo sọ yé mi tọmọ kan bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá lọ́mọ tó bẹ́ẹ̀ ṣe mẹ́sìn ní LAUTECH fẹ́ owó tí ọkọ̀ náà London level aráńtì mo pé wà mí sẹ́ẹ̀ fẹ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nínú ìsìn nígbà tí sọ́nà wà mílíọ̀n tó ti dé sọ́nà wà mílíọ̀n lọ́dún kan rí ẹ̀ẹ́tò náà mílíọ̀n tó ti ń bọ̀ ọkẹ̀lẹ̀ tó rí ìdúsẹ̀ kọ́wá bíi seven hundred bẹ́ẹ̀ sì máa nìkan wá sí mọ́ àwọn ìwé pathology àwọn ìwé pathology àwọn ìwé jẹ́ study of disease nígbà táwọn university of Ìlọrin nínú kọ́ọ̀sì ẹ̀yọ kan tí ìlẹ́gàgbé ni pathology àwọn bíláàsì wa tó bá ṣe medicine tó bá ti ní kọ́ọ̀sì pathology wàhálà máa ń dé bá wọn ni wọ́n ní ah, we have pathology this semester wọ́n bọ̀ wọ́n ìwé pathology tóbi bàbá bí ó tóbi òfúlà ìlú wọ́n ní wọ́n lọ èwo ni pathology wọ́n ní study of kí ni diseases lọ́jọ́ kí ìmọ̀ kí ìmọ̀ ogun kan láyé mọ̀ pathology. tó dáhùn bíláàsì wa tó ń ṣe medicine yìí ní Ìlọrin wọ́n máa ń gbèrè pathology ìkìlẹ̀ wọ́n wà á kà àkàkùdórógbó nígbà wọn bá pẹ̀lú pẹ̀lú pẹ̀lú sanwó àwọn ìwé táwọn ọmọ onímẹ̀sìn kankan máa ń rà àwọn jẹ́ pé ẹyọ kan lè jẹ́ three hundred thousand èyí dẹrù bá yín o ẹyọ ṣùgbọ́n náà tó bá yín gbé débi yọ bá yín gbé yòókù ẹ mọ̀ fi àwọn ọmọ ìdánwò òru kan o tẹ láti rò pé ètò náà ti tó a ní òtó ṣùgbọ́n ẹ mọ̀ pé ibi téèyàn bá ṣe dé náà ni ó ṣe kíni ìní ọ̀jẹ̀dé ọlọ́run dáwọn ọmọ ìwòsàn ya ayé àtọ̀run ọlọ́run jẹ́ jèrè wọn ilé ẹ̀kọ́ tọ́kọ́ wọn jẹ́ wọ́n wọn jẹ́ wúlò fún gbogbo ayé kọ́mọ̀jẹ̀ nàìjíríà nìkan gbogbo ayé ọlọ́jẹ́ káwọn ọmọ ìwúlò ala la wa